ọ̀rọ̀ wá àwọn bàbá wa ìlẹ́nu wò kẹ́yìn ọmọ Yorùbá lè mọ̀ nígbà tẹ́ bá ń sọ pé ọmọ Yorùbá ò dá ọmọ Yorùbá ò ṣe kẹ́ ẹ bá lè mọ̀ pé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá kan wà tí wọn ò fi ọ̀rọ̀ Yorùbá ṣeré òun ló mú wa wá síbí lẹ́ni síwájú ohun gbogbo bàbá mi ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún gbogbo àgbáyé kí lẹ ti rí n tó lọ lórílẹ̀‐èdè sí tóyìnbó ń pè ní the situation of the nation of the country currently bí nǹkan ṣe ń lọ ìpànìyàn ìjínigbé oúnjẹ tó ń wọ́n gbogbo nǹkan lọ́tún lọ́sì báwo lẹ ṣe rí eléyìí sí bàbá mi. ẹ ṣeun kò sí ẹni tí tí orí rẹ̀ bá pé ó tiẹ̀ jẹ́ pé àwọn olóyìnbó máa ń sọ wípé orí pípé tá a bá sọ pé common sense hmm. a máa ń sọ báyìí pé kò common mọ́ hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé orí rẹ̀ pé tí ó hmm. lóye tí kò jẹ́ kí ògúsùwùsù bo ojú rẹ̀ tó bá mọ ohun tí ó ń lọ tó dẹ̀ fẹ́ sọ òótọ́ kò sẹ́ni tí inú rẹ̀ lè dùn sí ipò tí orílẹ̀-èdè yìí wà ní àwùjọ àwọn orílẹ̀-èdè ní àgbáyé tí a bá wo ipò tí orílẹ̀-èdè yìí wà a rí wípé ipò tó ti ń lọ sẹ́yìn ni ipò tí a lè máa sọ pé a ti ń wọnú ohun tí a ń pè ní failed state hmm. òun láwà ìlú tó ti ń jẹ́ pé ó ti ń forí sí pé kí ó forí ṣánpọ́n tí ènìyàn bá máa sọ òtítọ́ ó sì ṣe kókó pé ká sọ òótọ́ ká kú ju pé ká parọ́ hmm. ká wà láàyè àwọn wòlíì tó sòótọ́ láyé ọjọ́ wọn yẹn wọ́n lè pa wọ́n o ṣùgbọ́n òtítọ́ náà pàpà ń jáde síbẹ̀ hmm. òun ló fi dáa pé kí a fi ìgboyà sọ̀rọ̀ jáde ní àkókò yìí pé ipò orílẹ̀-èdè yìí ibi tó ń lọ ó ti tojú sún ni hmm. gbogbo ẹ ti dàrú hmm. ètò ìṣúná ti dàrú ètò ààbò ti dàrú. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwa agbẹjọ́rò gan ta ni a fẹ́ máa jáde ta ni a ń lọ interstate lẹ̀rú máa ń bà ṣe làwọn ìyàwó wa àwọn ìyá wa máa ń gbàdúrà báyìí tá a bá ti bọ́ sọ́nà pé ọlọ́mọ ìjọ dé láyọ̀ o <laughs> torí kò fẹ́ tó mọ ìrìnàjò tó mọ hmm. rìn kódà àwọn adájọ́ gan nínú ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ gíga gan arígbà tí wọ́n ń béèrè pé ọ̀nà bo lẹ gbà lọ káwọn lè mọ̀ bí wọ́n ṣe mọ iyín sọ́kàn nígbà tẹ́ bá ń lọ nígbà tó bá ti di pé wọ́n ń gbádájọ́ ilé ẹjọ́ kì í ṣe hmm. ẹyọkan kì í ṣe méjì tí wọ́n ti ń gbé tí wọ́n kidnap hmm. ǹjẹ́ ò tójú sún ni ẹ̀wọ̀rọ̀ iná kó di pé kí kí ká mọ́ lè ká mọ́ lè ṣètò issue power láti ìgbà tí wàhálà yìí bẹ̀rẹ̀ tó lè hmm. jẹ́ pé ó wà important fún ẹni industry láti láti lè gbé ká lè try. Mm lọ kí ipò àwọn development àwọn àwọn companies wa kó lè di pé bóyá wọ́n thrive ní orílẹ̀-èdè ẹ ṣe bàbá mi ẹ ṣeun ẹ ṣeun àyè torí àwíjàre kí tán tán lẹ́nu ẹ wo ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ inú mi dùn inú gbogbo àwọn ọmọ yorùbá tó wà káàkiri àgbáyé tán wò yín lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn ni inú wọn dùn fún àwọn àlàyé tán gbọ́ lẹ́nu yín mo wá fẹ́ béèrè ṣé wá rí lórí gbogbo àlàyé yìí ló wá mú kí àwa ọmọ Yorùbá kan dìde yìí pé ah, ah, orílẹ̀-èdè kan ní ìran Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kó tó di pé wọ́n fi tipátipá kan tó so wá papọ̀ lọ́dún 1914 náà lọ́hùn táwọn òyìnbó pè ní amalgamation nígbà tó di 1960 wọ́n la gbòmìnira láti 1960 tó ti ta ti sọ pé a gba òmìnira tí ó ti di pé gbogbo nǹkan tí wọ́n bá ń rí ní gbogbo agbègbè ságbègbè ẹkùn sí ẹkùn tó di pé wọ́n máa kó gbogbo ẹ̀ wá sí Àbújá ni tí wọ́n á ṣẹ̀ wá máa pín ẹjọ́ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí ẹni tó mọ ìmọ̀ tó ka ìwé tó dẹ̀ rí bí nǹkan ṣe ń lọ ẹ sọ fún wa ǹjẹ́ ẹ lè sọ pé ìran Yorùbá ń tẹ̀síwájú ni tàbí ó dàbẹ́ ni pé ìpadàsẹ́yìn dé bá ìran Yorùbá. ẹ ẹ ṣe àjọkùn níwọ̀n ìwọ̀nba tí àwa rí àti ìtàn tá a gbọ́ hmm. ó ṣe ni láàánú wípé ipò tí Yorùbá wà kì í ṣe ipò tó yẹ ká wà ní. in the old western region àwọn bàbá wa tó bá ń gbọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ máa sọkún. Hmm a gbọ́ wípé àwa la kọ́kọ́ ní first television station hmm, western region over and above even some of these uh, our advanced, advanced countries tá ń sọ nípa ẹ̀ France bí Spain. tẹ́ bá wọ ìran Yorùbá eh, mo rò pé àwọn tó lọ wo encyclopedia Britannica wọ́n sọ pé wọ́n ní wọ́n sọ pé bóyá the most advanced ethnic group hmm. ní sub-Saharan region civilized ethnic group hmm. torí tẹ bá wo ètò wa gbogbo nǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe tí wọ́n ń ṣe kíní wọ̀nyí ló fi jẹ́ pé a ti ní system ẹ̀ ní Yorùbá ti ní kó tó di pé wọn àmúlùmọ́là ṣẹ̀ṣẹ̀ wá wọlé hmm. they have their ways of arbitration mediation court system tí hmm. wàhálà bá wà wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó development rẹ ẹ lọ study àwọn old yorùbá territory ẹ rí i pé gbogbo wọn ló ní system wọn hmm. tó jẹ́ pé even hierarchically ẹ rí wọn wọ́n ní ṣe bá a ṣe é ṣe ni bá a ṣe é ṣe ni títí ó fi dọ́dọ̀ ọba nílùú tí mo ti wá mẹ́ yẹn system wọ́n ti wà ń bẹ̀ wọ́n á pè àwọn kan ààfin wọ́n á ní àwọn kan tó yẹ pé ò dá ààfin tó jẹ́ pé ibi tí wọ́n ti kọ́kọ́ adjudicate tí nǹkan tó bá le jù wọ́n lè wá gbé lọ palace hmm. kó tó di pé wọ́n dọ̀dọ̀ palace gan prime minister ó ti wà ló jẹ́ pé elisa tó lè adjudicate tó bá mọ̀ta àti ní gbogbo system wọ̀nyí ó dùn yàn wípé pẹ̀lú ọgbọ́n wa tá a ní wọ́n ti fà wá sẹ́yìn hmm. gbogbo àwọn àlùmọ́nì tó ní tó yẹ pé ó yẹ káwa fúnra wa ká máa bẹ̀ sí tà wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n gbé lọ sí exclusive list ó wá di pé ẹ kó gbogbo àwọn nǹkan ẹ máa kó lọ central central dẹ̀ lélẹ́ tí wọ́n bá tún máa wá pé ibì kan ìran kan ni wọ́n tún máa lọ kó gbogbo ẹ̀ tí wọ́n máa dá sí ọjọ́ wo la fẹ́ ṣe lé igbá hmm. we cannot continue like this Yorùbás cannot continue we are civilized people we are enlightened people hmm. if you look at us ẹ rí i pé literacy wa IQ wa ó kọjá ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá lọ Áfíríkà tẹ́ lọ àwọn òyìnbó gan mọ̀ wípé literacy level àwọn Yorùbá ó kọjá bẹ́ẹ̀ hmm. ẹ rántí ìgbà tá à ń sọ̀rọ̀ àwọn wọ́n dárúkọ ńgbà tí o tẹ̀ tí ìsìnkan tó ń jẹ́ pòfẹ́sọ̀ lọ sí lẹ́kìtì ń bí ẹ máa ń gbọ́ pé almost gbogbo agboolé kankan ló fẹ́ ní pòfẹ́sọ̀ hmm. pẹ̀lú gbogbo àwọn professorial achievements wa ẹ wo ibi tí a dá wa tá a drag wa sí hmm. àwọn tó wájọ́ máa tọ̀ ń rìn wá kan ẹ wà rí wọn tí wọ́n wà dé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gómìnà tó lọ́ fún ọ ẹ̀mí ń láti sọ̀rọ̀ lọ́ nígbà tí wọ́n dé tí wọ́n fẹ́ yìn bẹ́ẹ̀ tí wá níbi tí wọ́n fẹ́ yìn bẹ́ẹ̀ tí ò bá jẹ́ ọlọ́run ọlọ́run ọ̀run tó fún tó fi inspiration tó ń fi ọba jẹ tó fi inspiration sọ́kan ọ̀gá yẹn tó sọ pé rárá àwọn onígbà hmm. yorùbá onígbà mi ò mọ ipò tá a bá wà ní ní at least ní state wa igan tá a kò lóòdó state báyìí àti hmm. àwọn south western eh, governor tó support nígbà yẹn a lè máa dúró bẹ́ẹ̀ a lè jẹ́ káwọn kan máa fà wá sẹ́yìn táwọn bá ti àgbẹ̀ sọ pé rárá pé wọn ò ní jẹ́ ká máa ṣe ká ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe hmm. tó jẹ́ kọ́nsẹ́nẹ́lì tó yẹ kó jẹ́ pé àní jẹ́ kí wọ́n máa fi nǹkan bò wá hmm. mo sọ pé mo èmi gbà pé àkókò tó kì í ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í dẹ̀ ṣe offence hmm. kì í ṣe offence pé èèyàn sọ bá tí mo rántí bíbélì gan David ló sọ pé ó ní to your Israel nígbà tó bá ti gbé gbogbo ẹ̀ wà ń dàrú táwọn kan wà fẹ́ máa fi jẹ́ ẹrú fẹ́ máa jọba lérí wa alẹ́ onítorí ọtẹ́ tó Israel we are not talking about force we are not saying we want to be violent a sọ pé a fẹ́ wà violent ó dà ọgbọ́n intellectual sípò láàrin Yorùbá àwọn àwọn intellectual intellectual powers are now price, òun náà la ó sì lò. Hmm tí ọlọ́run ó fi gbà wá fún wa àwọn òbí ànídà ti gbé bá ànídà ti gbé bọ́ǹbù ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ àwọn ṣe nǹkan tó tọ́ títí ọlọ́run dẹ̀ fi gbà tó bá ti ní àwọn òfẹ́ gan òní jẹ́ ká ráyè lọ ẹ tó bá sì ní òní jẹ́ ká lọ a máa ń ṣe yan rẹ̀ a máa ń ṣe yan a máa ń ní ìlú agún tiẹ̀ mọ́ yán ẹ wo bàbá mi ṣẹ́rí ibi tẹ́ sọ̀rọ̀ dé ni mo fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ yín ṣe nínú wọn ń dùn nínú ibi tí wọ́n wà bí ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń wo prógráàmù yìí ẹ máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ kẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ dè lọ́ọ́ wa ẹ jọ mo fẹ́ kẹ́ bá wa yànnàná eléyìí torí àwa ò kì í ṣe lọ́ọ̀yà ṣùgbọ́n kinní kan dá wa lójú wípé gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bá ti kóòtù bá ó ní àṣẹ láti wọ Supreme Court títí tó fi dé any court tó bá jọmọ́ ti ECOWAS ẹ jọ lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà àti òfin àgbáyé lápapọ̀ ǹjẹ́ èèwọ̀ ni tàbí ìrúfin ni tí àwọn ẹ̀yà kan bá dìde tán bá pariwo pé àwọn fẹ́ dájọba ara wọn ṣe tóyìnbó ń pè ní self determination ṣé èèwọ̀ ni tàbí ìrúfin. ẹ ṣe kì í ṣe èèwọ̀ kì í ṣe ọ̀fẹ́ǹsì kì í ṣe kí la máa ń pè lọ́fẹ̀ẹ́sì ẹ ìrúfin ìrúfin kì í ṣe kò lòdì sófin tẹ́nìyàn bá sọ pé ah we want to be self-determined ohun tí wọ́n ti ń ṣe lágbàáyé ni UN charter ó accept ẹ̀ lórí article one mo rò pé UN charter àwọn ya charter ló accept ẹ̀ òun ló sọ pé ènìyàn lè ṣe group of people àwọn kan lè wọ́n tá a bá ti ń pè wọ́n ní people hmm. wọ́n tán ní people Yorùbá people báyìí people ni wá hmm. nation ni wá láàrin nation tẹ bá rí wa ẹ rí i pé ìwà wa jọra tí bá wọ̀ wọn Ìgbò ẹ rí i pé ìwà wọn jọra hmm. ẹ bá wọ̀ wọn Haúsá ẹ rí i pé ìwà wọn jọra so we are already a nation nígbà tí ẹ bá sì wá rí i pé ah ó dà pé àwọn kan fẹ́ bẹ̀ẹ̀ sí oppress nǹkan hmm. tó tọ́ sí wa wọn ò fún wa láyè láti ṣe é àwọn nǹkan tí tó yẹ kí àǹfààní tó yẹ ká máa jẹ wọn ò fún wa láyè láti máa jẹ kò sí ẹ̀ṣẹ̀ wípé ò ọ̀dà un charter pé a fẹ́ ṣe referendum hmm. a fẹ́ dáwà kì í ṣọ̀rọ̀ ìjà tẹ́bá even under the uh, present uh, constitution wọn ò ṣe é bó ṣe yẹ kí wọ́n ṣe ṣe òun náà làwọn fi sọ pé oppression lélẹ́yìí hmm. federative states ló wà àwọn states wọn yẹ kó máa dá ṣe nǹkan wọn ni hmm. ohun tó bá wù wọn ló yẹ kó sọ pé báyìí là máa fún center kì í ṣe pé ká wá ní gbogbo nǹkan báyìí tó yẹ kó wà ní ọ̀dọ̀ wa pátápátá wọn ò wá kó gbogbo ẹ̀ hmm. lọ́hùn-ún ohun tó bá wá wù center ni ó máa sọ pé ẹ máa gbà tí ìyàwó ọmọ jẹ ọmọ onílẹ̀ hmm? hmm. tó bá yẹ pé federal system really là ń ṣe bó ṣe tó kò ní sọ̀rọ̀ pé bọ́tá ti rí pé ìyà ni ìyẹn ló sì wá fàyè lẹ̀ fún self determination tá a sọ pé nígbà táwọn group of people bá ti di pé ah, àwọn group kan bóyá central government pé wọ́n fẹ́ máa fìyà jẹ àwọn wọn jẹ́ káwọn rí àǹfààní tó yẹ kí wọ́n jẹ òfin gbà wọ́n láyè Hmm. láti sọ pé àwọn àti time world war bóyá world war one or world war two ni wọ́n ti ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn hmm. àwọn Spain àwọn eh, eh, eh, different countries ni wọ́n ti ń ṣe Somaliland gbogbo ẹ̀ ni wọ́n ti wọ́n ti ní ọ̀rọ̀ pé self determination so hmm. wọ́n ṣe referendum tó bá jẹ́ ti kárí vote tí UN bá ti gbà ó parí so ìyẹn òun ṣẹ̀ṣẹ̀ ó yàtọ̀ sí secession ohun tọ́pọ̀ lọ́pọ̀ wọn ni pé abẹ́gbẹ́bọn ah, abúlárawà àṣekínà no eléyìí right to self determination is something that is a, eh, a eh, guarantee. Mm. thank you very much ẹ ṣe gan-an eh, amòfin wa ẹ yọ ọmọ yorùbá àdúpẹ́ lọ́wọ́ yín o màmá wa taiwo alabi wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín láti orílẹ̀-èdè amẹ́ríkà màmá wa ayọ̀ brown wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín o láti dublin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún kọ ìwé dà síbí wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín wẹ̀yìn ṣe thompson wọ́n ní god will bless you the lord àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé akásẹ̀ ilẹ̀ torí àwọn àlejò ti pọ̀ nílẹ̀ rẹpẹtẹ fún eh, amòfin wa tí wọ́n fẹ́ dá lóhùn ẹ jọ̀wọ́ ẹ bá wa gba àwọn ọ̀dọ́ àti àwọn amòfin bíi ti yín tí ọ̀rọ̀ Yorùbá ń jẹ lógún wípé ìyà ń jẹ ìran Yorùbá tí wọ́n dẹ̀ fẹ́ kí Yorùbá ó bọ́ nínú ìgbèkùn ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn ní ṣókí. ẹ ṣeun ohun tí mo fẹ́ sọ ni pé kí àwọn tí wọ́n ní ọpọlọ pípé tí wọ́n sì rí pé ipò tá a wà kò yẹ kí a wà ń bẹ̀ ipò ńlá tẹ́ bá wo áńtẹ̀mù oòdùà hmm. tá à ń sọ gan hmm. ẹ rí i pé à ń sọ wípé ọmọ oòdùà dìde kó o bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ adúláwọ̀ hmm ṣe bí àárín wa ń bí ìlàmọ̀gbà tí wọ́n tí àwọn bàbá wó lọ́wọ́ òun rúùlù níbí hmm. ẹ̀wọ̀n kan tí wọ́n dá ṣe hmm. ẹ̀wọ̀n kan tí wọ́n gbé ṣe lákòókò yẹn ẹ̀wọ̀n development tó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n àwọn road tí wọ́n tà tó jẹ́ pé ó ti ń sọ̀fsì títí di àkókò yìí kí ló wá dé tó jẹ́ pé àwa fira wa àwa relegate ara wa hmm. àwa lè dìde mọ́ bóyá torí political affiliation kò wá jẹ́ ká lè ráyè sọ̀rọ̀ èyí ṣe ibi téèyàn bá téèyàn bá téèyàn bá téèyàn bá sọ sí ló yẹ kó kú sí náà bó dẹ̀ kú kan síbẹ̀ ó ti dórí òtítọ́ téèyàn dórí òtítọ́ ó yẹ wọ́n pa Jésù Kristi Olúwa ṣùgbọ́n kí ni ilé ìníbà iṣẹ́ wọn ò máa wọn àmọ́ wọ́n ti Jésù ni mm. ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ pa òun wá papọ̀ torí ànìkànrìn níjọmọ ejò níyà ẹ jẹ́ kí gbogbo wa jọ àgírí ká sọ pé báyìí là ń wá nígbà táwọn governors wa ní south west eh, tó unite tó sọ pé ó báyàwó ògbà led by wa amiable governor akérèdọ́lù bí bí gbogbo èèyàn gbá nǹkan míì tó ṣe táwa gan ò support tá a bá ní àṣẹ support àwọn nǹkan míì àríyìn àríyìn dìbò pé hmm. ọkùnrin akíkanjú ni hmm. pé akíkanjú ọmọ ọmọ Yorùbá ni òun náà dáadé nígbà tí Ìgbòho jáde lọ́jọ́ sí tí Ìgbòho bẹ̀rẹ̀ sí káàkiri inú everybody everybody was happy láti ẹ̀rọ wọn kan tí wọ́n tiẹ̀ lè dúró ẹlòmíràn sọgbọ́n ẹ pé tọ́ọ̀gì ní pẹ́kínlẹ̀ kí ló kàn ìyẹn là ń sọ ní ẹ̀yìn tẹ̀ jẹ́ tọ́ọ̀gì ẹ̀ ṣe fi international international kẹ́ẹ̀kì jà kẹ́ẹ̀kì dìde Hmm. a rí gbogbo nǹkan tó lọ gbogbo nǹkan dàrú wọ́n pa àwọn èèyàn wọ́n rèpà àwọn ọmọ ọlọ́mọ wọ́n wọnú igbó wọ́n wọ́n bàjẹ́ wọ́n nípa àwọn èèyàn ò lè travel mọ́ oníkálukú wá dákẹ́ oníkálukú wá ṣé wọ́n fà bomú yàn ni ṣé wọ́n fò gùn wa ni wọ́n sàṣì èèyàn ni hmm. ṣé wọ́n tábàtì ẹ̀já sàṣì gan ṣé kò yẹ ká sàṣì kò lórí wọn ṣe bí Yorùbá náà máa sọ wọ́n lògùn tó wáyé kí wọ́n ṣàwọn kan sàṣàṣì wọn àwa ti dúró tọ́ lọ́run Christian hmm. làwa we are Christians and we are standing and we are praying for this course pé kọ́lọ́run alàyè kó gbàṣe fún wa so àdẹ̀ ń gbàdúrà fún gbogbo àwọn àdẹ̀ ń lo àwọn tó kù náà pé kí wọ́n gbọ́ àtàwọn àlùfáà wa ẹ look at our fathers in faith àwọn tó jà náà ni àwọn tó dúró tó dúró ya máa ń gbọ́ nípa bàbá Fẹlá tẹ̀bí àwọn rẹ́bẹ̀rẹ̀ àwọn ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn anthem these hmm. people were right activists à ń gbọ́ rẹ́bẹ́rẹ́ rẹ́bẹ́rẹ́ bàbá bàbá gbódìgì bísọ̀ gbódìgì àwọn tó dúró tó dúró tiri nìyẹn bẹ́ẹ̀ la dẹ̀ rí àwọn míì òun náà ló dẹ̀ ṣẹlẹ̀ lamẹ́ríkà láyé ọjọ́ yẹn hmm. àwọn ọmọ tí luther junior rẹ́bẹ́rẹ́ ni wọ́n they stood firm wọ́n jà fún òtítọ́ please ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ káwọn ọmọ àtẹ̀yìnwá àtẹ̀yìnwá àbí àtọ̀húnrìnwá ẹ má jẹ́ kí wọ́n kí wọ́n débi àmì ọ̀pọ̀lọpọ̀ mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa pé ẹ máa wo àwọn kọ́ńtẹ́nà amendment wa tí wọ́n ṣe ọlọ́run ló máa ṣàánú wa o mo ṣe ṣé kì í ṣàbò ni wọ́n fi mú wa <laughs> nígbà tí ẹlòmíì bá dé àwọn kan míì tí wọ́n fọgbọ́n gbé wọlé wọ́n fọgbọ́n gbé wọlé stealthily wọ́n máa ń wọnú ilé hmm. tó bá ti gbé nìkan five years ẹ̀jẹ̀ kó ẹ̀jẹ̀ kó kó wá dán ọmọ onílù bẹ́ẹ̀ ẹ̀ kó jẹ́ kí ní bẹ́ẹ̀ as innocuous as it appears to be ẹ̀ mọ̀ pé nǹkan kan wà fíjì omi ìlú yín ẹ̀jẹ̀ ká ńlá kọ́ ní gbogbo oníkálukú wọ́n ní agbára lórí gbogbo mi wọ́n fọgbọ́n gbé nǹkan wọlé àwọn tó sọ pé wọ́n fẹ́ẹ́ dìbò kínní sí Atlantic Ocean wọ́n fọgbọ́n gbé gbogbo ẹ̀ jáde ẹ jẹ́ ká fura agbàfura àgbájè ẹ jẹ́ ká ṣọ́ra ọlọ́run á ràn wá lọ́wọ́ o ẹ ṣe ẹ ṣeun di lọ ẹ bá wa gba àwọn èèyàn nímọ̀ràn lórí petition tí à ń sign lọ́wọ́ tí aláfẹ́ kó lọ sí UN. Ah, èmi ti sign tèmi o mo dẹ̀ sọ gbogbo everybody everybody ló gbọ́dọ̀ sign ẹ ká sáìn kì í ṣe ìjà kì í ṣe ogun ẹ ká sáìn ẹ ká sáìn ẹ̀ kì í sọ̀rọ̀ pé a fẹ́ jà kì í sọ̀rọ̀ pé a fẹ́ gbébọn ṣùgbọ́n ohun tá a ní ó ń dùn wá ni nǹkan tí ò bá ti tí ò bá ti wù èèyàn máa ń já kó lára èèyàn ni. Hmm. my people na the video na una new watch finish so una see wetin happen for inside the video alright my people i would like to end the video for you. and if una never subscribe make una subscribe so that una don't go miss any latest gist wey i dey upload una bye bye till i come on our way next time bye guys guys my next video bye guys